الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول النبي صلى الله عليه وسلم في حديث أبي هريرة رضي الله عنه سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسن وجمال وقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه أتباتي في دبي ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه النبي صلى الله عليه وسلم ورجل دعته امرأة ذات حسن وجمال فقال إني أخاف الله إن أغنيتي وما بلا بوجه الله لجوك عند القيامة إن كان ونان يقول tó ṣe pé obìnrin kan pè é ọtọrọ kó wá ṣe ìranù ìrẹgbẹ pẹ̀lú òun obìnrin tó wá pè yìí ó jẹ́ obìnrin tó rẹwà tó sì dáa púpọ̀ ó dára kìí ṣe òbúrẹwà èyí sì ṣe ṣàkùṣàkù ọrẹwà ó dára ẹ mọ̀ pé àwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà ni wọ́n irú ẹwà tọ́lọ̀ ń fi sí omi lára ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọkùnrin bá rí obìnrin míì. yọ wá ọ̀nà pé kíru obìnrin yẹn kọjá ìyàwó nítorí kí ẹwà tí ń bẹ lára rẹ̀ ó lè bàa jẹ́ tó kó má jẹ́ tẹlòmíì ìdí dábìrì pé tóbìnrin bá ti rẹwà wàhálà ní fóònù náà nítorí pé gbogbo èèyàn máa dù yóò di àdùfẹ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àsìmú máa fẹ́ẹ̀ jẹ́ tirú àwọn obìnrin bẹ́ẹ̀ torí ńgbà tí gbogbo yẹn bá ń dùn láti fẹ́ onímọ̀ẹ̀wò ni gidi nínú àwọn ẹni tó fẹ́ fẹ́ràn yìí tí ó fi kó sọ́wọ́ burúkú wọ́n ti kó sọ́wọ́ burúkú tí ẹ bá ní nítorí tó bá ti wọlé ọkọ gbogbo fúlẹ́ńgé furukọ́kọ́ rẹ̀ ọwọ́ mi nítorí pé o ì tí ì lọ́kọ ló ń soge o ì tí ì fẹ́ kan lọ́kọ iná ló ń wo kójú rẹ̀ ń dán lójú tòmátò tó bá ti di pé nìkan bá fẹ́ ọ tán ọmọ pé gbogbo ẹwà rẹ̀ gbogbo dáadáa rẹ̀ ó ti di tọkọ rẹ̀. tó obìnrin tí wọ́n wá rẹwà tó dáa yìí òun ló wá pe ọkùnrin bí kọkùnrin ọbọ̀ ń ṣe bàjẹ́ kọ́bọ̀ ń ṣe ránù. ọkùnrin wa dáhùn ní inni akhafu Allah èmi bẹ̀rù Allah hmm, nǹkan ńlá lélẹ́yìn ẹni ẹ pé ìbẹ̀rù ọlọ́run yóò wà fún un débi kó rí àyè àǹfààní àti siran tí nǹkan kan ò sì di lọ́wọ́ tẹ́nìkan ò sì ti ń sọ wọn níbi tí àṣírí wọn ò ti bò tóun á sọ pé òun bẹ̀rù Allah nǹkan ńlá ni nítorí pé ntí máa ń ṣẹlẹ̀ ni pé èyí tó wọ́pọ̀ jù káyé tó di kókó lukuru musu báyìí àwọn ọkùnrin ló máa ń wàrà nù wọ́n á máa tọrọ òrégbè wọ́n á máa fẹ́ àti róbìnrin táwọn ọ̀dọ́ máa sì régbè ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà táyé sì ta tó dùn àwọn obìnrin fààyè rẹ̀ lẹ̀ ìranù dínkù díẹ̀ láyé ń gbà ṣùgbọ́n ibi tí ayé fọ́jú dé lónìí iye obìnrin tí ń wá ìranù wọ́n pọ̀ tayọ iye ọkùnrin tó fẹ́ dá wọn lóun lọ. òǹtajà wọ́n ti pọ̀ jù ń rajà lọ báyìí láyé nìyí nípasẹ̀ àgbèrè àti zina. wọn náà ò nídìí láti kíkẹ́ nìkan tọ́ lólobó tó bá bójú wo títì ó rí bá àwọn gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin tí sẹ́rìn hòhò tó yẹ pé kọ̀fẹ́ sí nǹkan kan lára àwọn ọmọ tá ń gbé pamọ́ ṣé fi sẹ́bílì láìsí ní gbogbo eléyìí àbí fi sẹ́bílì ṣaitan fi sẹ́bílì fasadi wal fahsha wa fi sẹ́bílì zina ìranu náà wà ìrékè ni wọ́n ń polówó wọ́n fẹ́ sọ gbogbo àwọn ọkùnrin náà dìdàkudà fẹ́ pé àwọn náà ń tọ́ dáa tó sì dùn tọ́tọ́ tọ́jẹ́ ìyàwó wọn kò fi ní jẹ́ ní tọ́ bàbàrà lójú wọn má tí fi jẹ́ kó ní kálukú ìranù lókùtù wọn máa wá ìrégbè lókùtù wọn máa fojú sí débi pé ẹlòmíì yóò máa bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ yóò wà nítòsí ìyàwó rẹ̀ àwòrán ẹlòmíì ni ó sì máa rí lójú ìyàwó rẹ̀ tí fi rẹ́rìn torí tó bá fọ́ kojú dáadáa sórí kẹ́ ẹ̀ ìwọ tiẹ̀ subhanallah torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ṣe sọ̀rọ̀ pé kí ni ìdájọ́ ẹni tí ń bá ìyàwó rẹ̀ lò tí wọ́n á tara rẹ̀ rí àwòrán ẹlòmíì tí ń ya àwòrán ẹlòmíì síra rẹ̀ lórí pé lágbájá tó ń bá pàdé láàárọ̀ ló máa ń bá a lò kí n máa ń ṣe ya àbíòye ẹ ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀só ń ṣe zina ni àbí ò ṣe zina kó lè mọ̀ bó ṣe léwu. ẹ ń gbà tí gbogbo àwọn àríkùrì tó bá kún gbogbo ilé ayé kó lè tẹ̀sí àwọn ìwòkuwò ìríkùrí tó lè fọ́ni lójú. so àwọn obìnrin ń pè fún zina bàjẹ́ láyè wọ́n ń wá ìwákùwà kọjá sísọ wọ́n bá wí wọ́n ní tán ti lóyún wọ́n lé lóyún ti lóyún ayé ẹ́ kí ni kan náà mà ti ta ṣe má ṣe. ṣebí èyí tó doyún là ń gbọ́ èyí tí ọ̀jọ́ yín kọ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ alẹ́ nìkan wọ́n so igi rẹ̀ ẹnìkan wọ́n ń kọ́ nínú àwọn obìnrin nígbà tí wọ́n ń pé igi kọ̀la wípé ẹ̀kọ́ ìbálòpọ̀ pẹ̀lọ́kọ àti bóbìnrin ó sì ṣe níjọ́ àkọ́kọ́ kọ́mọ́jẹ́ pé yọ wà lọ pa fáìlì ara rẹ̀ yá àwọn olùkọ́ ọmọlúwàbí làwọn bá sùn bàtà bẹ̀rẹ̀ sí ní ka gbogbo fáìlì ẹ báyìí kíní ká ẹ máa yín ah, kí ló dé ẹ̀yin sì mọ̀ pé imú èsà déédé yínra rẹ̀ àfikọ́ yẹ kó nímú ńlọ́pàá láṣẹ kó yín àbí kòkòrò ń jẹ mú kí ló dé kí ló ṣe ó ní ẹ ó gbé tẹ fẹ́ máa sọ à ń tí ń ṣe tipẹ́ à ah. la hawla wala quwwata illa billah ẹ ń tí ń ṣe kí ni tipẹ́ láì sí pé ń jẹ búrẹ́dì àtẹ̀wà ó náà ń ń ṣe tipẹ́ kọ̀ọ̀kan dóyún ni ah. báyìí ṣe dànù báyìí ṣe dànù àlọ́ mọ̀ká àtìyá rẹ̀ ń jà nígbà tí èyí tí ó sojú sọ́nsọ́ tó lóun fẹ́ tó wọn á sọ pé àfikọ́ gbà fóun ó gbà fóun báwo fóun wọn fẹ́ òun àbí báwo wọn ni à àwọn tí wọ́n já sí wọ́n já sí wọ́n já sínú sínú ẹrọ̀fọ̀ pé wọ́n máa ní kọ́ gbà fóun yàní kókó tí káwọn ṣe zìnà tí ó bá gbà fóun ò lè má kó nífẹ̀ẹ́ òun ìyá náà wọn sọ pé ọgbà fún ni o báyìí ṣe dànù o torí tó ọba gbà fún kò ní mà bó tiẹ̀ nífẹ̀ẹ́ òun bó nífẹ̀ẹ́ òun ẹ dákọ̀ ẹ wò ó. láì ṣe ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ọwọ́ agbà fún tán nǹkan wá dàrú ọkùnrin wa lò wọ́n fẹ́ mọ́. bí ọ̀kan náà nù ẹni ẹjọ́ sá àwọn ọmọ tí ọkùnrin àti obìnrin actually náà bá jọ ń ṣe àdéhùn fúnra fáwọn máa fẹ́ra wọn tí nǹkan kan bíi zina wá ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ọlọ́run wọ́n pè nǹkan kan bíi ni kí lè wá fẹ́ máa bàṣìkò tó wá jẹ́ ẹ ọ̀dà zina ṣẹlẹ̀ ọ̀daràn ni ọ̀daràn bókú tó torí jẹ́ ẹ̀jẹ̀. tẹ́ẹ̀jẹ láti ẹyọ àjẹ pati ẹtí wọn ń lọ dán ẹ ń lọ dára ẹ ń dára lójú ọ̀nà pé kí ni ọlọ́wọ́n bó fi yín sí ọ̀daràn ni. ẹ but actually wọn padà fẹ́ra wọn mọ́ tẹ́lẹ̀ náà kọ́ tẹ́lẹ̀ kọ́ ní ìsìn tó bá gbé mẹ́sà kan wá wọ́n á gbé wọn lẹ ní tó bá fẹ́ kọ tọ wò wọn kálukú bá sì mú kọ̀ọ̀kan la bá tọ wò wọn á gbé irun masa náà wà wọn á gbé sínú show wọn tún á gbé rú omi wọn gbó náà sínú show ṣé ìta ti tọ́wò lára ni àbí ìta ti tọ́wò ẹ sọ ẹ sọ̀rọ̀ ètò àti sọ àwòká àti mọ abẹ́lé yìí ṣe fa ṣe ètò àti sọ̀wọ́. eléyìí máa ń kan ẹ máa bá òní àti ara àwọn àmọ̀ bí o ṣe bí òní náà ládùn náà mọ̀. mo rò pé bẹ́ẹ̀ náà àwọn ọmọ tí ń ṣèrékè tí ń ṣèrànù wọ́n ń ba iye ara wọn jẹ́ ní wàláì wọ́n ń bọ́jọ́ ọ̀la wọn jẹ́ pátápátá gbogbo ìbàjẹ́ ní máa ṣẹlẹ̀ sí wọn látàrí wọn ṣe zina torí pé ọkùnrin tó bọ́ ṣe zina à tó bá tún kówó lé ọ lórí kò lè ní ìlọ́dọ̀ rẹ̀ mọ́ pé ẹni tó bá fẹ́ ni ó kówó yìí ọkàn lè dàbí ọgbọ́n pétọ̀ ẹ̀sọ́ yìí tó bá ti so tó bá kówó tó ń gbé àwọn ọ̀gá à ń gbé àwọn lọ lé ọkọ rẹ̀ ló ní mò ń bẹ̀ abẹ́fẹ́ sílé wọn sẹ́wọ̀n kó ti kówó àyíwá pé kìí ṣe bí lọ́mọ torí pé kò sí nǹkan tuntun kò sí nǹkan tuntun torí ẹ̀ àwọn obìnrin ń polówó zina kọjá sísọ láyé nì wàláì ẹ wo ìwọkuwọ yẹn tí wọ́n ń wọ̀ <laughs> obìnrin ò lè wọ̀ túrú rẹ̀ náà lọ wájú ọkọ rẹ̀ iná ló lórí ibú kan wọ̀ síta yọ mọ atọ títì lọlọpàá gada yóò fi tọ gbogbo òlu wọn já dé ọmọ polówó ọjà iná ìrìn gbogbo títì bá ń polówó ọjà ni tí o bá sira nìkan ṣe sisi abẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ ìbànújẹ́ ni ọba wálé kó wọ́n tọ gbogbo olùjá kó tiẹ̀ jẹ́ pé wọ́n gbá tó wọ́n wọ́n kó ń jẹ láì sọ bẹ́ẹ̀ lá. so ìbànújẹ́ ni kọ́dà wọ́n tún máa ti torí rẹ̀ lọ́lé ológun òfò ìpè táwọn èèyàn bá ti ró nǹkan gánmọ́ gbogbo ẹni tó bá ti ró nǹkan kó wo òun láwò lanu àwòjátọ́ kí ìpè ọmọ akọlù pè zinanan kọ́dà ọ̀nbẹ náà àwọn obìnrin tí wọ́n máa sanwó fáwọn bàrà wọn ẹni tó bá bá ṣe zina yọ kó òkè ṣe kó ọkàn bá ọba ṣe zina ni wọn náà kọ gbádùn ọgbádùn kan kí ni wọn ń gbádùn ní orí ibú yóò tún ní gbowó sẹ́ẹ́ a'udhu billahi minash shaitani rajim. kẹ́nìkan wá pè ọ́ kó wọn kó sì rẹwà kó sì dáa kó wá ní wàá bò ń ṣe zìnà kí wọn náà ń bẹ̀rù ọ lọ. a ah, àfi kọ́ ọmọ làwọn ọ̀rẹ́ olórí ibú torí wọn fi ẹ̀fẹ̀ fi bọ́ǹbù fi bọ́ǹbù ọ̀rọ̀ wọn fẹ́ẹ́ wọn fẹ́ẹ́ fi báyé rẹ jẹ pé kí ìfọ̀ sì tọ̀ ọ wá báyìí kọ̀ wá kọ̀ mẹ́jẹ̀ táwọn ọmọ kó luko làwọn bá rìn. so n ti bẹ láyé ní ìsinú kó ajá pé báyìí ṣe dàrú tó náà ni wọ́n ní wọ́n ń bẹ̀rù ọlọ wàláhì nǹkan ńlá ló ṣe báwo àtàrà rẹ̀ gbẹ̀san ńlá lọ́dọ̀ Ọlọ́run ọba lọ́jọ́ ńlá ọjọ́ gbẹndẹlùkìyàm ọmọ abẹ lábẹ́ bòjú Ọlọ́run ọmọ abẹ lábẹ́ bòjú Ọlọ́run so gbogbo eléyìí ń kọ́ wa pé ká kóra wa ń jàdù ká sọ ẹyin ju wa ká má má kó wòkúwò ìwòkúwò ìwòkúwò ó pè fún ṣèkúṣe gbogbo ẹni tẹ bá rí tó ṣèṣekúṣe láyé ìwòkúwò ló bí ìgbọ́kúgbọ̀ ìsọkúsọ ìrìnkúrìn ó padà parí sí ṣèkúṣe kábẹ́rù ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́run dá àwọn obìnrin lẹ́dàá tó ṣe pé wọ́n máa wo ọkùnrin ó dá àwọn ọkùnrin lẹ́dàá tó ṣe pé wọ́n máa wo obìnrin ọlọ́run ọba kò wá fìyà jẹ ọkùnrin kò sì fìyà jẹ obìnrin ló ṣe gbà pé kí wọ́n máa fẹ́ra wọn lóde wọn kẹrí àti ṣe gbà wọn láàyè sáàtì má fẹ́ ju ńtọ́lọ̀ ní kò fẹ́ lọ má sì níjọ pé ẹyọ kan lọ lákòókò kan ṣé bá ti wà báwọn kí lè wọn wá di ìrẹ́gbẹ́ kí lè fẹ́ forí ibú ṣe ọlọ́run ti ràn yín lọ́wọ́ kí lè wá di orí ibú tó bá yẹ kí gbogbo apáta tá a bá kóra wá ń jánu tá a sá fúnra nù àtìrẹ́gbẹ́ nítorí dájú òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń wọ́kọ wọ́n máa tètè rọ́kọ. màtí ò sí ràn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń wáya wọ́n tètè máa ráya màtí ò sí rèégbè. àwọn obìnrin tó bá ti wá fẹ́ yàwó wọ́n máa rí ilé ọkọ gbé wọ́n sì máa fún àwọn ọkọ wọn lójú torí pé kí ni torí bọ́ ọba níranù lọ́ba ń wá lọ ọdájú pé kú lọ ń kọ lẹ́tà sí àti pé ẹni tí ń tiẹ̀ ń ṣe òsì má ìyàwó rẹ̀ ọjọ́ lójú àwọn obìnrin ọkọ̀ kan kún kọ́bọ́ọ̀dù náà àwọn ọkọ wọn jọ wọn lójú òní sínú pé kóbìnrin ó ti gbádìrú kó sọ ipò òun ò gbélé ọkọ mọ́ kí ló dé ó ní ọlọ́run ti fa láàánú òun òun táwọn aláàánú rẹ ó ní ọmọ yí ọ òun lọ Ghana à Ghana báwo àwọn ọ̀rẹ́ kọ̀rẹ́ wọ́n ti ṣe introduction àlè fún náà torí àwọn ti lálè tiwọn wọ́n á bá wá àlè tiẹ̀ lókè òkun ọwọ́ àlòǹtìrá láàánú òun òjijì lọ́kọ́délé lọ́bàbà kó ti di gbogbo ẹrù kó lẹ́ ń lọ ìyá alágbájá ó ní òun ti lọ́ tòun ẹnìkan sì lè bó ń sọ ah, kí la sọ kí lọ́n sọ ó lọ́n lọ́ọ́ bá láàánú ẹ̀dá kí lọ́ọ́ fẹ́ gbà lọ́dọ̀ lọ́dọ̀ ẹni tí ó bà tiẹ̀ jẹ́ tó ṣe kọ́kọ́ rí ọ̀ máa ṣe fún ọ òtí bí màkínní kejì kẹta kẹrin káàrún dákun torí tọlọ torí ẹ kéèyàn lè kóra rẹ̀ ń jànú nǹkan ńlá ni ẹ sì máa kíyèsí sẹ́rí ìranù yẹn àwọn obìnrin òfò táwọn jọ ń regbè wọ́n máa sábà gbé tọ àwọn oríṣi èèyàn kan lọ nítorí pé nínú àdánwò tó wà nínú ilé ayé wa òun náà lobìnrin ẹni tí àdánwò owó ọ̀bá ràn wọn á máa fàdánwò tóbi dáwọn o ẹni tó bá ti jẹ́ abẹnugan tó jẹ́ ẹni tó ní ipò láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn zina máa wá sàn gbẹnu ọ̀nà wọn bí odò ni kọjá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó dipò mú àwọn gán tún máa ní àsìkò tí wọ́n fi sílẹ̀ láti máa ṣẹ̀wó làwọn bá ṣèranù ìrégbè lónìí nínú ọ̀gọ̀ọ̀rọ̀ obìnrin tí ó kóra àwọn ọ́fíìsì wọn dọ́kà. dọ́kà tó ń bì kan níbi ojú gíláàsì báyìí wọn àwọn kan ti ń pa àwọn obìnrin lásán máa pa á lásán pé nọ́mbà wán kọjá lọ kọ́gà orí ọ display ara rẹ̀. Number two wọn náà display ara rẹ nọmba three display ara rẹ iye bí wọn bá ṣe wá sí gbogbo etí ọ̀gá bá wá lòun fẹ́ rí lọ́dún àwọn abẹ́sìnkáwọ́ tí wọ́n jí ó wà nípò ẹni tọ́gọ̀ ó ránṣẹ́ àwọn náà ó tún gba commission tiwọn ẹ òbí táyé bàjẹ́ dé tọ ọ̀pọ̀lọpọ̀ ipò tí wọ́n máa ń wá ipò agbára ìranù ni wọ́n máa fi ṣe. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti lówó àdáwò bá àwọn obìnrin kò gbére àwọn lórí ibú ọ̀ràn wọ́n á máa gbìyànjú láti máa kóra wọn wá ṣe kúrú kẹrẹ lẹ́nu ọ̀nà arú wọn wọ́n á máa wá ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn ká kí ni nọ́mbà rẹ̀ lẹ́sẹ̀ ń gba kùtùkùtù bí wọ́n ti ṣe ń bá ìrànlọ́wọ́ là ń bá ká wá bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá ti pé àá aláàjì sẹ́pẹ̀ rí wa ni ọ̀gá bẹ́ẹ̀ fi ẹ̀fẹ́ ru wa àbí òye ẹmu alálẹ̀ abẹ́ẹ̀ rí nǹkan mẹ́rin tó ni wọ́n náà bá máa gbọ́ owó da pọ̀ owó da pọ̀ ọ̀rẹ́ mi owó da pọ̀ ọmọ kó sórí ibú dàbí sàwọn orí ibú ni wọ́n ń bọ̀ yẹn wọ́n náà sá ti kọlù wọn kó ríran o akramakumullah bẹ́ẹ̀ náà ni tó bá wà nípò ẹni tó ṣe pé láwùjọ ipò tó dì mú ipò tó ga ni àwọn kò àwọn àwọn àwọn àdánwò orí ibú wọn máa tọ̀ wọn ká wọn máa tọ̀ wọn máa wá wọn ká torí ẹ̀ ìjà bẹ̀rù Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá o ìyàwó ni kẹ́ fẹ́ ẹ bá ti fẹ́ yàwó ìyàwó kan kún yín lójú ẹtú tẹ́mì ó tún kù ẹfẹ́ kẹta ó tún kù ẹfẹ́ kẹrin ó tún máa fi yá àwọn ìyàwó yẹn because mùsùlùmí lèmi èmi ti pásítọ̀ ìfẹ́ ìyàwó méjì mo tún lè fẹ́ kẹta mo tún lè fẹ́ kẹrin ẹ̀ka àrùn láàánú rí mo rò pé ó yé <laughs> so gbogbo eléyìí àwọn obìnrin yẹn náà ti máa lẹ̀ onísínú nǹkan tí wọn máa dá wàhálà lẹ wọn á sì dá wàhálà lẹ ẹni tí wọn bá jẹ kó ru ẹrù fìtínà ní ó forí ká sọràn ó ti jẹ kó yé kálukú báyẹn hẹn tó torí pé tí ọba ti lè lọ lówó pínrín tó ọba lẹ́sìn kò sí náà ni wọn máa ṣèṣì náà bàjẹ́ àlóbìnrin gbéra rẹ̀ lọ bólówó ó sì sọ fólówó lẹ́yìn tó ti mọ̀ polówó ti ní ìyàwó mẹ́rin tó wá ń sọ polówó yẹn ọwọ́ ọ̀nà ọ́fíìsì ọwọ́ bẹ̀rẹ̀ sí ní display ara rẹ̀ iyọ̀ sọ kúrò lára lọ́kọ̀ọ̀kan pé àwọn olùbí lẹ́mìí ṣe tọ́nà tẹ́lẹ̀ gbọ́n náà bísí mi gbà àbá ọ̀gá nítorí nǹkan fẹ́ tó ń fẹ́ ti yé yín àbí òye there is something very important tó fẹ́ ti yé yín kí ló important òun fẹ́ kẹ́ fóun ṣe ń display àrùn kẹ́ máa wò ó sáwọn ìjà gbélé ẹ gbọ́dọ̀ wọ́n dáa tó ẹ ń sọ pé ẹ̀fẹ́ lu gbọ́ lọ ẹ fẹ́ ń kó wọn jẹ nọ́mbà five bó bá jẹ jahanna ó lọ wọ̀ ìyàwó nọ́mbà five tó a lè dájà ànámọ́wọ̀ láì sọ́kọ tọ́fẹ́yàwó nọ́mbà five abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ wọn ò jiná tí má ti sọ gbogbo irú àwọn ọ̀rọ̀ rádaràdá fún òun náà lè pé kí lọ́wọ́ àmì. àbájú fẹ́ wú sí wọn náà tó ọlọ́mọ kí ó tíyàwó rẹ̀ ti pé mẹ́rin tó ń tún wẹ́lẹ̀ karùn-ún àbẹ́rẹ́ nǹkan mẹ́rin o ti wá ń bẹ́lẹ̀ karùn-ún yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ti ń bọ́ sí i ó wọ́n mọ̀ pé ìyàwó ti pé mẹ́rin lé tó wọn náà máa ń sọ pé ah ṣáà lọ ìyàwó kẹrin ló máa ń gbádùn jù because. àwọn ló máa tójú ọkọ̀ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́ ìwọ náà wàá jẹ́mu rẹ̀ àbábò sí lánà nínú Islam ìwọ lójú ọkọ̀ ojú ọkọ̀ báwò gbogbo àwọn ìyàwó yẹn lọ́mọ ṣe tọ́wọ́ fúláàrin wọn ọ̀wá lọ fẹ́ fẹ́ kàn ọ́ pa àwọn kan tì nígbà tí kò fẹ́ wọ jahanna àbọ̀ nfẹ́ kó gbé ọ dìde lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ kan dákú yorùbá lẹ́bùn ní ìyàwó kan ló máa ń gbádùn ìyàwó wo ni ò ní gbádùn gbogbo wọn náà lọ fẹ́ gbogbo wọn níyàwó rẹ̀ àti táì. ibi jẹ́ ti ń bọ́rọ̀ lọ àṣírí bá tú ọkùnrin yìí mà sí níyàwó mẹ́rin tẹ́lẹ̀ àfa àwọn sì pè yóò àfiwọ́sẹ̀ lẹ́ẹ̀karùn-ún ni àwọn yẹn bá pín méjì ayé ń serú ẹ̀ mo ti níbẹ̀rẹ̀ ẹgbọrọ ẹ mẹsẹ asakuru láàyè asa asakuru láàyè àádọ́rin àádọ́rin lójúmọ aláforíjì lọlọ ẹgbọrọ àkóso ní bẹ̀rù Ọlọ́run má lọ jẹ ìyàwó nàmbà fáìfù orí ibú ní bẹ́ńbẹ́ o akaramakumula àwọn yẹn ń sẹ́lọ̀ gan ipò ọ̀rọ̀ sóbì kò sóbìnrin yìí ìbọ̀pọ̀lọpọ̀ ń kú ní ìsìn wọn fi ìyàwó márùn lẹ̀ ó ń yàwó mẹ́jọ kọ́dẹ̀ tó kú tó fi yàwó mẹ́wàá lẹ̀ ọ wà ó sì sọ pé tó ń bá kú gbogbo ẹni tó bá gbọ́ ọmọ wa tó bá lé mi náà mọ́ ni ó ń lò ní ẹ torí rẹ̀ já bẹ̀rù Ọlọ́run já bẹ̀rù Ọlọ́run ó wá náà àti sìkan ọba ẹ̀ lẹ́rù anabi sallallahu alaihi wasallam ó ní àlùmọ́ mi ò ní yé bẹ́ nínú oore lópin ìgbà táwọn ọmọ zina bá ti pọ̀ láàánú ọmọ zina bá ti pọ̀ aburú dé ẹ̀yin náà rí ti ń ṣẹlẹ̀ ní zina à láwùjọ nù ẹni tí ọba ṣe rí tí èsì e ṣe wọn máa fi tiẹ̀ ṣàkàwé ṣàpèjúwe níbi táwùjọ wọn bàjẹ́ so nínú ọ̀nà tí èèyàn máa ń gbà tí èèyàn máa fi sọ́ra fún zina òun náà ní bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ṣàgbà gbogbo nǹkan bákan náà kí èèyàn má já fara kọ́fẹ́ yàwó tó bá ti níyàwó tiẹ̀ ẹnìkan ọba àṣojú tòmátò kẹ́nìkan ṣojú pòtẹ́tò kò sí tàbí ṣùgbọ́n obìnrin lóbìnrin jẹ́ wọn náà ti ní tiẹ̀ máa rántí eléyìí gbogbo gbà pé èmi náà ní tèmi èmi náà ní tèmi kò sí nǹkan kan tó lè fi tàmí jẹ. ẹlẹ́kẹta kẹlẹ́yin jọ sọ ẹyin jù rẹ̀ tábà ti rẹ ju wálẹ̀ tá a máa wòwò kú wò tá a máa wo ohun tí ọ̀tọ̀ sí wa láti wò pẹ̀lú gọ́ọ̀lọ́ọ̀ àní bá wọn nípìn nínú ó zinari kí wọn sì máa ẹlẹ́kẹ ẹlẹ́kẹrin kí wọn máa sọ̀rọ̀ alẹ̀ òkúra rẹ̀ ń dànù máa sáwádà káwádà máa dọ́wọ́ ẹ̀kẹ́ pẹ̀lú àwọn obìnrin ìjọ máa dúró pẹ̀lú obìnrin olóbìnrin wọn máa fọwọ́ jẹra yín la wọn máa bóyín pékin ọwọ́ àṣírí hẹ́n hmm. obìnrin onísàlàyé tẹ tàkúté fún ẹ ọlọ́mọ́nà tó fi fo tàkúté wọn lọ́gbẹ́ tí tàkúté ọba ta yọ ta mẹ́lòmí èèyàn gbọ́dọ̀ gbìyànjú báwọn kò sì máa bẹ́ lọ́n lọ́pọ̀lọpọ̀ kò sì máa ké zina ọ̀dà o haramu ni zina o wọ́n ń gbọ́ ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ lónìí nínú ròyìn wọ́n ní ní Jigawa state àwọn àjọ ọlọ́pàá abẹ wọ́n gbé ẹnìkan lọ síwájú lẹ́jọ́ lórí ẹ̀sùn kó ṣekú pa ọmọdé kékeré ọmọ òkú ńlò wọ́n ní bó ló ṣe ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá dáhùn wọ́n ní arákùnrin yẹn òun àti arábìnrin tó pè lẹ́jọ́ ni wọ́n jọ ṣàṣemẹsì tán fi bímọ wọ́n á ní bíbí tí wọ́n bí ma gbọ̀nà zina ọkùnrin yẹn wá rí pé ń tì òun lójú àti gbọ́ orí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé nì màtó ń ṣe zina orí sì dàrú dàrú pé wọ́n ló bí ma gbọ̀nà zina àti gbọ́ gbogbo ète gbogbo ọ̀nà ní tí wọ́n ń wá tipẹ́ láti ṣekú pọ̀ mọ́ lọ́nà tó ṣe é pé wọn ò ní máa pè má. ọwọ́ abóbìnrin jọ kan lọ́wọ́ sọ fún kóun fẹ́ gbé ọmọ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n nǹkan wọ́n sì lọ́mọ ti lé lọ́dún kan àti nǹkan kan. Ah! yọ ọmọ sì pé má gbé lọ mọ ẹ pé wà tó náà lẹ́jọ́ dáràn jù tó bá sì gbọ́ ọmọ lọ lílọ ọmọ ni wọ́n rí wọn ọ̀rá bọ̀ọ̀lù báyìí lóbìnrin yìí lọ́fàgbìta lọ́lọ́ dẹ́sùn rẹ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́pàá gbàtí àwọn ọlọ́pàá táwọn náwó kan ó ní kí wọ́n sùn jẹ́jẹ́ òun ló ń ṣekú pa ọmọ àti pé papọ̀ kan gbà tó ń pa tán òun gbé sínú Ghana must òun sì lọ́ọ́ gbé pamọ́ sí àyè kan nínú pápá tó dínà tó o lè dábẹ́ mọ̀ táwọn bá tẹ̀lé ọ ó sì lóun ọ̀ dábẹ́ mọ̀ wọ́n tẹ̀lé wọn lọ́ọ́ bọ́ ọmọ lẹ́yìn ọ̀sẹ̀ kẹta nù ọmọ èèyàn náà kí ó ti máa jẹrà báyìí ni wọ́n gbé ó dọ àwọn ọlọ́pàá ní ìtọ́sẹ̀lẹ̀ zina tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìtùnú ìṣẹ́jú méjì ìbànújẹ́ àti àbámà láéláé wọn náà kúkú mà náà ní ọmọ tí wọn náà fi gbọnà zina síbí wọn náà máa ti ń ṣẹlẹ̀ láàrin yín báyìí àní ń bá ọmọ zina wí pé sẹ́mi ni mo bọ́ sọ̀rọ̀ tó wú omi báyìí àwọn ni ẹ̀wọ̀n ànìkíni. ẹ wá ṣe kí ni màá ṣe wèrè fún yín tẹ́lẹ̀ ń kọ́ bàbá wèrè ọmọ wèrè so wọ́n ò lè lẹ́nu ọ̀rọ̀ lọ títí torí ọ̀nà wo ni wọn náà gbà bí. tọ́ torí délé yìí ẹ̀ wọ́n á ń bọ́ ọmọ ẹ lọ́ mọ àlè wọ́n á sọ pé kí ni bàbá ọkọ àlè kpọ̀rọ̀kọ̀ yẹ ọkọ àlè ìbá lè ló fi mi fún ẹ táwọn lọkọ àlè wọn náà pẹ̀lú yẹn ọ̀fàjà o bí kálukú ṣe rí ni wọ́n wí fúnra wọn o kìí ṣèbí wọn pẹ̀lú yẹn kpọ̀rọ̀kọ̀ yẹ ọmọ àlè ni wọ́n onábàá ni ọkọ àlè ni wọ́n. tọ́ba tọ̀dọ̀ ọmọ àlè tọ̀dọ̀ tiẹ̀ tí o bá ti ṣe bẹ́ẹ̀ fún ọ lọ́kọ́ lẹ̀ ń bọ̀ kọ́lọ́ tún lè lù ọ́ kójú yọ ó lè lù ọ́ fáínfáìn wọn á wí fún ọ tán ọ̀sẹ̀ tí wọ́n lé wọ́n lé òbí kìíní zina òbí kejì zina òbí kẹta zina òbí kẹrin zina wọ́n ń bọ́ sọ̀rọ̀ ọkọ tí kún sí ọlọ́lọ́run òróró yóò bá lẹ̀ fún. kí ni wọ́n ń gbà nù zìnnà náà rí. zìnnà ti ṣẹlẹ̀. bàtà bá là ń wá rẹ ni afẹ́fẹ́ rẹ ni àwa pẹ́ lórí mi abuké sí ẹsẹ̀ bá ní bẹ́ẹ̀. wọ́n fẹ́ fi ọ èmi náà èmi náà kọ́ ó wù mí. látọ̀ á máa sọ sùmẹ́fà á máa tọ́jú wọn lọ́lọ́dún mẹ́fà kan bẹ láì sọmọ tí ó wọ sùkúl. so wọ́n tún wọ́n lè end up wọ́n ní wọ́n fẹ́ ra wọn mọ́ tẹ́ bá fẹ́ kọ fáìlì ń tọ́ ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́fà wọn ọlọ́run nìkan ló yé. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nínú ó ti rí mi ọ̀fẹ́ fẹ́ mi àfẹ́sọ́nà ni ni ọlọ́mọ afọ̀sọ̀ fọkùnrin rọmọdọ́nà ní bọ̀ yìí wọ́n tún ti ń pàtì wọ́n ń pàyín wọ́n ń pàtì lórí pé ah, bọ́lá wa dáná o ah, torí eh, ọmọ kí Ramadan náà àmọ̀ ah, jí sáàrì ó sì dáná fún gbogbo ara lé ẹgbọ́rọ̀ ẹni tí èsè ìyàwó rẹ̀ ni wọ́n máa dáná fún gbogbo ara lé wàhálà ń bẹ láwùjọ Yorùbá yìí ọmọ tó ọmọ bọ́ fẹ́ bóòní kọ́nà kọ́nà tí kò fẹ́ ọmọ á dáná fún ta ni wọ́n tún lè ní bàbá rẹ̀ fọwọ́ sí kọ́mọ gbọ́dọ̀ mọ́ bàbá fọwọ́ sí sí nánu nígbà tí ewúrẹ́ ò sì bu ọjẹ ewúrẹ́ ò bu ọjẹ nísìnyí ọmọbìnrin kan ẹlẹ́dọ̀ fẹ́ra yín ọwọ́ awálé yorùbá lẹ̀ ṣé ọ̀dọ̀ màmá rẹ ni ó sùn ni àbọ̀dọ̀ bàbá rẹ àbọ̀dọ̀ rẹ ẹ̀mú. Naam.

ibi tẹ́ ń sùn gangan lèmi náà fẹ́ sùn orí ibùsùn kankan orí ibùsùn kan láti jọ sùn. Mhm. kí ni wọ́n sọ? actually wọ́n á sì ta gbọ́ wọn ní fífi ṣe bí ọ̀dà o actually but ẹ̀rẹ́ rí kámẹ́ tí mi bá gbarú ẹ̀ wọlé mi rò pé ó yẹ ọ̀gbọ̀dọ̀ darun pálù mi o. <laughs> ọ̀daràn. ìsìnàgbéra rẹ̀ wá bọ́lé ṣé ẹ wá rò pé tí o bá jẹ́ àṣẹ́kùbọ̀ ọmú mi ní nínú ìjọ yìí ọwọ́ á ní kí wọ́n ràn ọ́ lókun kó sọ ọmọ àrò so that ìwọ ọpọlọ jàrún palù kó sì so náà mọ́ ẹgbẹ́ kejì ẹ dàpọ̀ abẹ́ ní dàpọ̀ ẹ ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ kò sí náà ní ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ yọ ọkọ máa ha ọ lè kaná eléyìí ti kú ni àbó sì ń bẹ láàyè ó jí pé ta ló ń lè kaná ok very good ẹ mọ̀ ń fẹ́ kẹ́ bá mi wò nǹkan kan nìyí fọlùkẹ́tì bọ́ o wàá wàá tẹmọkẹ́sì náà bẹ̀rẹ̀ ni. a'udhu billahi minash shaitani rajim. ẹ̀yin ṣe sí ọ̀nà fún zina ẹ̀yin ṣe gbàrà nù láàyè bẹ́ẹ̀ ó ṣèṣì ni òun dàbí tangaranta gbélé ọlọ́tọ́ bọ́ tó wá ṣèṣì àbí wọ́n lọ sánà rẹ̀ o tí ì fi obìnrin ọ̀nàwó fún tí ó náà níwá kankan tí ó fi san ìwọ tó ti pé tó bá jẹ búrẹ́dì ó ń fifty naira lọ́ máa wá rà bí búrẹ́dì ṣe wọ́n tó yìí yóò wá lọ síbi tí nǹkan ti dọ́sọ̀ èmi ọmọ tẹ́ ń pè ó lè lóní three fifty ètò orúkọ ni kò á kò ń pè é ó tún lè gba méjì lọ́mọ tó ti ké bílé yá bá dé kìí rí sandíìnì jẹ ó lè ra sandíìnì kìí ṣà gbogbo ẹ̀ kó kó sínú kíní pé ìwọ ni mi dẹ̀ gbogbo eléyìí fún ah, ẹ kú náwó but ni pé mi ń fẹ́ràn kí n máa dájẹ búrẹ́dì báyẹn láì jẹ́ pé bí àwọn Milo bọ́ǹbìtà wà mí èló náà ń ta agolo ọmọ tí ò ra bọ́ǹbìtà rí láyé èló náà ń ta agolo ah ó ti máa lọ two five because ètò kẹnu yẹn mo rò pé yé ètò kẹnu yẹn so ìwọ náà sì kíákò ó fi yọ owó abẹ́rẹ́ rí nǹkan mẹ́ o tún á náwó o á ń sírò pé roughly roughly ẹ̀gbọ́n roughly roughly yẹn ni pé not accurate accurate pé mo ti ná tó abẹ́rẹ́ rí nǹkan mẹ́ o àfa bàbá jami kabalasi ẹgbọrọ o ti ná tó seventy thousand lórí kìnnì wọn sọ sọdáàkì sọdáàkì gan bá wọn tó bá ẹrí kọ fẹ kó bá wọn ará yòókù àbẹ rí bẹ́ẹ̀ ní ìsìtẹ́ ìbá lọ bí so igi kan wọn á lọkọ san seventy thousand ìwọ náà sì so igi lọ́tùnla wọ́n sì pọ́n five thousand náà ẹ́ bílókù wọ́n kó bọ̀ àbí wọ́n kó bọ̀ wọ́n kó bọ̀ bàjẹ́ ọkọ̀ọ̀kọ̀ sọ ẹnvilópù rẹ̀ pẹ́pẹ́pẹ́ yẹn ò níyàwó fẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó lọ jẹ̀ta àmọ́ yẹn wọn. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ torí di eléyìí ẹ má gba ìbàjẹ́ láyè kálásọ dasọ rẹ̀ fọ̀ àpàní ọ̀ níyàwó mọ̀bẹ́ tè mọ̀kàárò bí ó sì wọ̀ ọ̀pọ̀ gbábọ́kọ lọ́ọ́ máa dáka máa lọ ra ráìsì èsì tíláàsì ìní ẹnìkan gbọ́dọ̀ wá bọ dáná kó tó ṣe rọmọdán má rẹwà kó tó sùn ẹra búrẹ́dì nítorí pé ẹ̀rí pé àwọn ọmọ ìsìnà ti pọ̀ jù látàrí àwọn èèyàn fúra wọn kẹsì kún ẹlòmíì kan ó lè máa wọ jìlbáàbù kó tó máa ṣe zìnà nítorí pé òun kàn wọ àti uniform ni tí bá gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú tẹ́lùmí ọmọ sọ jáde lẹ́nu ìwà burúkú tí ọmọ ọkù ìrìnkúrìn tí ọmọ rìn kò sí tàbí ṣùgbọ́n yóò padà ṣẹṣẹ kùsù. torí ẹ ẹja kóra wa ń jànú jàmá ẹja kóra wa ń jànú Ànábì sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kọ́tọ́ pọ̀ ṣùgbọ́n àwọn ètè àyè tẹ̀lé náà ni àkíyèsí tá a pè láàárọ̀ yìí náà kí ló dé tó fi jẹ́ pé ìlànà ànábì bá wà láàmú àwa mùsùlùmí tá a láǹsì islam tó bá sọ fún pé lánàá ànábì nìkan ewu àwọn oníkálukú ti mú àwọn kan lọ́gàá ó ti mú wọn ṣéwù ó ti mú wọn láwọn ẹni tó ń wá àwòkọ́sì yàtọ̀ sànàbì sallallahu alayhi wa sallam ẹ wá rí i pé ìṣesí àwọn ọ̀gá wọn yóò rọ̀ wọ́n lọ́rùn yóò tẹ́ wọn lọ́rùn wọn ò ní fẹ́ filẹ̀ kódà kó ṣe pèsè sí àwọn ọ̀gá àwọn takota anabi sallallahu alayhi wa sallam yọọ máa ṣe ọlọ́run dákun má máa yọ wá lẹ́gbẹ́ kò ní fi dáṣà pé ọlọ́run dákun má máa yọ wá lẹ́sìn sá máa yọ wá lẹ́gbẹ́ turẹ̀ ló ti jẹ́ pé ní ìsítá máa ń wúra wa láwọn atájọ́ ń ṣe ìsìláàmù yìí turẹ̀ lómi ẹ̀ ti pé kìnnìkan ní ṣe jàmáà kan ní àwọn kan ní nínú ìmúra rẹ̀ lásẹ̀tì kí ló dé tẹ̀ ìmúra bá ànábì ṣe ní ká ìmúra tànábì ọ̀tà àbí bẹ́ẹ̀ kọ́ ni tànábì ó sì jà ànábì tọ́lọ́ ń sọ fún wa nípa rẹ̀ pé wà á ń tó ti rúhù tẹ̀sẹ̀ tẹ́ ẹ bá fi lè tẹ̀lé tiẹ̀ ẹ́ mọ̀nà tí ẹ ò ṣe jà lọ́dọ̀ wa náà. níṣẹ́ táwọn mùsùlùmí tí lágbóyè ẹ̀sìn tó bá fi lé ń tẹ̀lé nìkan tọ́gà wọn wọn á jẹ́ ike kìí wọ bàtà kí ló ṣẹlẹ̀ gbogbo ọmọlẹ́yìn náà yan bàtà lódì torí tọ́ba tọ́ba tó wọ́wọ́ bàtà débi tọ́gà yín wà ń dọ̀kan àwọn ọmọlẹ́yìn náà kọ́ gbé ọdì pé a ṣéwù ní ká mọ̀ wọ bàtà mọ́ ìwọ ń wọ bàtà sọ́kànnù wa ni ọ́ ni àbí mùnàfìkì tó rán sí wa láti wá màsírí wa ẹlòmíì ti sọ ìfọ́ ti fún ọ látẹ̀yìn ẹ dákun ní tó ń wọ ọmọ láyé torí pé ọ fẹ́ gbọ́rọ̀ sí ṣéwù lẹ́nu. tọ́ka yín tó bá ní tẹ́ ẹ bá fẹ́ fi hàn lódodo pé ń gbọ́rọ̀ sùn lẹ́nu ẹ̀ sì ń tẹ̀lé tóun oníkálukú gbọ́dọ̀ máa mú pọ̀pá ni. ẹ rí i pé pọ̀pọ̀ tẹ̀m̀bì tí fúlàní ti ń rà torí yóò di tẹ̀m̀bì síbi rẹ̀ rí pọ̀pá tẹ̀dọ̀kúlù náírà o abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so wọ́n máa ń dínrín tó fún kọ̀pá lọ iná lọ́wọ́ gbogbo ọmọ lẹ́yìn kọ́ wọ́n di kan lọ wọ́n yan kọ̀pá láàyò tí sẹ́wù yín bá ní ìjọ òun ní máa dé fìlà òkúta bá fìlà bí ọba lọ́dọ̀ gbogbo ọmọ lẹ́yìn sẹ́wù yín ní kìí ṣe fìlà lásán kálukú gbọ́dọ̀ wé láàdì gbogbo aráàlú náà wé láàdì àbí òníwé yóò wé láti fi hàn pé ọmọ sẹ́wù làwọn àtijọ́ ilẹ̀ tí wọ́n á ń gbọ́ àwọn àlànà anábì sallallahu alaihi wasallam ebi gbogbo aráàlú rẹ̀ náà là ń ká kàkàkàkà yìí ibi tẹ́lómi ti gbọ́ náà ni ó parí sí tá a máa ń fún yẹn rìpọ́ọ̀tù nípa tó ń ṣe pé ó sì mọ̀ mọ́ wá dánilẹ́kọ̀ọ́ ọ̀bà pè èké lọ ṣe láǹfààní ganan ṣèbọ̀ nǹkan gbọ́ ń fetí pàlàbà rẹ̀ sàmà olórí ibú tí wọ́n ń tẹ̀lé tí ìbátẹni jẹ́ títí tẹni náà fi ta wọn láyà láti takò tiwọn wàláhìí tàláhìí wọn ò ní àyà torí ìfọ́tí tí wọ́n fún ọ ìfọ́tí olóyìí ọ̀bọ̀ ọlẹ́rù ti jahannama kí ló dé àti tí wọ́n ti sọ̀rọ̀ kí sòkòtò ọmọ màá wọ ìyẹn fẹlẹ lọkàá kù ìfẹ́ lomi ó tún máa tẹ̀ máa tẹ̀ náà kékeré ni báwo ṣe máa wọ ọ́ ní ẹ bá ọlọ́nkọ́ ò ní bínú ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ẹ ẹni tí bá wá ń ṣe tọ́lọ́ ti ń ṣe tànàbì sallallahu alaihi wasallam ẹ wàá tún máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n lè pe à wọ́n náà ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n sòkòtò àbúrò wọn yóò bá lẹ bọ́dá ẹ̀yin náà ti kú ọmọ ẹ̀ àwọn tí wọ́n sòkòtò ẹ̀gbọ́n wọn tí wọ́n náà sọ fún un tóbi tiẹ̀ náà wọlé ẹ̀gbọ́n ló ń wọ̀. akramakumullah kí ló dé tọ́jú àti sẹ̀sìn ọlọ́ọ̀kẹ́ rọ àwọn èèyàn lọ́rùn bí àti jẹ́ ẹni tí wọ́n máa torí ẹ̀ tó bá ti ní kankan ọ̀dà àtìnà sí ẹ̀sìn ọlọ́run ìlànà ànábì sallallahu alaihi wasallam lélẹ̀ dé mú ọtẹ nìkan lọ́rùn kọtẹ lọ́rùn àlìjáná bàbá tiwọn ni wọ́n fẹ́ wọ̀ ibà àlìjáná tọlọ ni wọ́n fẹ́ wọ̀ iná bàbá wọn kọlọ ń bẹ̀rù iná tọlọ torí de eléyìí kúlọpọ pẹ̀lú kó ń wo aago ẹnìkan lọ fẹ́ máa wò ọmọ pé njọ́ tó bá sọ ọ́ sínú sàárè ó rò ni ìwọ nìkan náà dára rẹ rí ó dàbí tani tó ń tọ́ ọba kú èmi náà kù kọ́ ọba pa ẹ̀ ní ríra yín odijọ́ gbẹ̀ndà lùkìyà kọ́lá kún sí ara yín bó tilẹ̀ jẹ́ pé àní jẹ́ kí wọ́n sin ẹni tó para rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó kúkú wọ́ọ́rọ́wọ́ torí wọ́n fẹ́ sin ọ̀daràn sáré fi ń sanra wájú o.

ẹgbọ́rọ̀ ọ̀tá ní ìfọ́dà wọn ò tí ì yìn ní tí wọ́n bá yin ọ̀tá fífọ́ ní máa fọ́ torí akramakumullah ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé à ń ṣẹ̀sìn lódodo gbogbo etí mo bá ti gbọ́ kí n ti mú ń gbọ́ lápò fipamọ́ mọ̀ ń gbọ́ lápò tẹ̀lé ni eléyìí ló lè jẹ́ kí n soríire torí wàhálà ti ṣẹlẹ̀ sí ọ nígbà tó ti gbọ́ bẹ́ẹ̀ ni súnà ọ̀lọ́ ẹni tó bá gbọ́ tó wá ṣẹlẹ̀ pé kọ́ tẹ̀lé akọ́láàbì ó ti dáràn lọ́dọ̀ ọ̀lọ́ torí kọ́ lọ́wọ́ bí ọ léèrè tó gbọ́ abọ́ ọ̀pọ̀ kí ló wá dé tọ̀ tẹ̀lé tó ń fẹ́ mú bẹ́ẹ̀ torí ẹ̀ kẹ́nìkan á sọ pé èèyàn mélòó ló ti gba islam àmọ́ kọ rẹ́kọ̀nà torí pé dáwọ̀ ìsìlámíyà nínú nǹkan tó lọ́n fẹ́ fi mú jáde ní pé kẹ́yìn tẹ́ ẹ̀ tí gbọ́ kẹ́ ẹ lè bá a gbọ́ wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula àwọn ibi yà á jẹ àwọn èèyàn kó tó di pa aránránṣẹ́ sí wọn ẹ gbọ́n pẹ̀sìn ọlọ́run ìgbà náà gbogbo ẹ ẹbí wa lẹ lórí ìta fáwọn bàbá wa hmm, àwọn bàbá náà ń gbìyànjú kò sí wàhálà síbọ̀ sá ti gbódòdò tó a máa sọ fọlọ́njọ́ gbẹ̀lẹ̀ pé kí wọ́n fi wa lẹ lórí ìta fáwọn bàbá wa so ìwọ ti gbọ́ àìtẹ́lé ẹjọ́ tó rò nù àìgbọ́ òsì àìmọ́ ti bùsẹ̀ wọ́n tó ọgbọ́ tó ọgbà wọ́n ló rojọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la torí ẹ̀ sí náà ẹni tí bá ń ṣe kọjá wọn bẹ̀ ọ́ ẹni tó bá ti sórí kọ́ máa tú bá títí títí láíláí bọ́yọ̀ lọ́rùn ẹlẹ́dàá tó bá gbé dìde ńjọ́ gbẹ̀ndà kìyàm yọ pẹ̀sẹ̀ yẹn rẹ fún ẹni tí ń palẹ̀ máa se má ṣe o ìyàwó ni kò fẹ́ o má ṣe ìyàwó ni kò fẹ́ gbìyànjú láti fẹ́ yà o ọlọ́run ọba ó sì ṣe ní rọrùn fún ọ orí pọ̀ nu kò fẹ́ yà o aburú ńlá ń bẹ́nu kò ṣe zina لن يلي ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أنت سارات إلي قلناني أني كفى أسي سارا واكي ساران قام دبيكي أوسي أمان تواتن فيه ọwọ́ méjèèjì ara èèyàn kan lọ́wà ṣùgbọ́n ọwọ́ ọ̀tún gbé sàrà ìpamọ́ sọ́wọ́ sí débi kọ́wọ́ sí ọmọ kí lọ́wọ́ ọ̀tún fún yàn eléyìí ẹni tí bá máa ṣe sàrà àti ẹ̀bẹ̀ èsì kó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan rí o lẹ́yìn rẹ̀ kárí mi tẹ̀lé o rárá o ẹni tí bá máa ṣe sàrà àti ẹ̀bẹ̀ wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò sí bòjì àfi ti Allah eléyìí náà pàkíyèsí wa torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sori pọ̀ láyé ṣùgbọ́n oore kárí mi ńlọ́pọ̀ oore tí ò ní ìbẹ̀rù ọlọ́run ọba nínú ńlọ́pọ̀ oore ìrègùn ńlọ́pọ̀ oore ìnínilára ńlọ́pọ̀ ẹni tí ń sori nítorí ti Allah èmi mo ṣe ǹsì fẹ́ kí wọ́n mọ̀ pé mi mo ṣe nígbà tọ́lọ̀ ẹlẹ́dàá wa bá ti mọ̀ pé mi ni mo ṣe ó ti tó mi wọn pọ̀ wọn pọ̀ àbí kí ló bí yiniyini kẹ́ni sèmi tẹ̀bí kárí mi náà kó o ṣe ń kọ́ tẹ̀bí kárí mi náà gbogbo ẹ̀ tó gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ti ṣe tẹ́ ẹ̀ ṣe nítorí ti Allah kò sí tàbí ṣùgbọ́n nísìnyí àná nídìí mọ́tò táàbì máa gbókù lórí tẹ́ ìwọ wá rà fún wa ọwọ́ ní condition ní pé ẹ̀kọ́ síbẹ̀ pé donated by àlegbà àlegbà àní ànídìí mọ́tò táàbì máa gbé ìdánilẹ́kọ̀ọ́ lọ sí gbogbo ìgbèríko. ẹ̀yẹ ra kọjá sọ́dà kọ̀tún jẹ́rìíyà sàrà àtẹ̀mọ̀ gbalada rẹ̀ ní títí láéláé lókun ìgbà tí mọ́tò wọn bá gorí odò wọn náà sì jẹ́ kó o ti fi nǹkan kan dá sẹ́sìn ọlọ́ wọn ni wọ́n tẹ̀sí la pé àwa la gbé kalẹ̀ torí káwọn yóò lè mọ̀ pé a máa ṣoore báwọn ọlọ́mọdé tó bá fún wa búrẹ́dì náà yẹ kó ọkọ̀ dùn ní báyìí orúkọ yìí ẹ̀hẹ́n so ẹni pé gbogbo kárí mi ń pọ̀ ìsìn ọkàrí sẹ́nìkan wọ bàtà oníkẹ́ ní bàtà tó jẹ́ pé mo fún jẹ̀ta <laughs> ọbàjẹ́ àbọ̀bàjẹ́ ó ti fọ́jú ẹ̀kú ẹ máa wọlé ẹnu gọ́mẹ̀ntà ẹ̀ gbogbo aṣọ tí máa ń pààrọ̀ èmi mọ́ra à ó ti báyé tiẹ̀ jẹ́ so eléyìí kò sínú kó o sóore kan torí pé o sóore o ò lè sọ ò lè sọ kó fi ní ládàá ẹja kè sára o ẹja kè sára àwọn èèyàn wà tó ẹ pé tí wọ́n bá bá ẹ̀yìn bá mọ́ṣáláṣí kan wọ́n fẹ́ kọ́ ó lè sọ pé ẹ pé lọ́ńtì ìyẹn kí tó bá gbówó nkalẹ̀ láì ṣe lọ́ńtì àwọn èèyàn ní mà ó ní tọ́lọ̀ ń rí yẹn ó yẹ ká jẹ́ káwọn èèyàn náà ń kọ́ wọ́n rí yẹn ẹ máa pè lọ́ǹtì yọ́nì kẹ́nìkan lọ kéde báwọn fi two million lẹ̀ ibẹ̀ lẹ́nìkan bá ti fi ten million lẹ̀ ẹ sọ fún wọn pé two million bàbá times ẹ̀ by ten lọ́dí kí ni twenty ẹ̀yin náà tó ti jẹ́ pé rú rò ń bọ̀rùn Allahu Akbar abẹ́ẹ̀kọ́ <laughs> ẹ̀yin ti máa jẹ́ fi máa múra yín tọ́ owó kárí mi làwọn máa ná àwọn ò ní náwó pé kẹ́nìkan kàn jí làárọ̀ ẹ wo bí ebi ṣe pọ̀ láyé nì kẹ́nìkan kàn jí làárọ̀ kọkàn sílẹ̀kùnlé rẹ̀ kàn lọ àṣùbà o sì bá kó ráì àpò gàrí àpò èlùbọ́ ẹ̀mọ́fìtà márùn-ún ẹ̀ gálọ́ọ̀nù epo gálọ́ọ̀nù òróró àti iyọ̀ ṣé mọ́ṣáláṣí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kọ̀ lọ náà ni àbẹ́ ọkọ̀ palẹ̀ mọ́ ṣe mọ̀ pé yìí náà ọ̀lẹ́sọ̀rọ̀ gbéjà ni nǹkan kò sépò tó jáde o ẹ̀rọ abẹ́rẹ́ sí ní bọ́ọ̀lì tó lù ẹ bá ní kó wọn lọ mọ́ṣáláṣí káàbọ̀ mo rò pé yé ó ṣeé ṣe kí nǹkan yìí ó ti ṣe kí ni kó ti dínkù tọ́ kẹ wa mọ̀ wútálẹ́rú ọlọ́run tó wa kó gbogbo eléyìí sí jù èèyàn á sọ pé èèyàn kan náà ni torí tó lọ́wọ́ bá sóore fún yàn náà yóò bá lẹ èèyàn náà ni ọ̀ràn ìrọ̀n ó lè gbọ́dọ̀ yẹn wá ó lè má gbọ́dọ̀ yẹn tó wá sọ fún ọ pé gbogbo ẹ ọlọ́run sọ kalẹ̀ fún ọ láti sàmàn kí ló le àbẹ́yìn ṣe èméjì ọlọ́run bá sọ kalẹ̀ fún ọ láti sàmàn kí ló le mẹ́ta tọ́ wọ́n sì wáá gbé fún ọ wọn kọ síbẹ̀ pé covid nineteen kìíní kankan tá a máa kọ yẹn wọ́n kàn wó gbogbo ara ráìsì wọn kàn kankan sí ara kékeré ọlọ́mọ mẹ́jọ jẹ ráìsì àlìjẹnu lákòókò kí ni wọ́n lè kọ jẹ ráìsì jẹ. tọ́ eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ àwọn náà máa sóore tó ẹ pé àní ìdíkẹ́ni tá a ṣe fún kọ́ mọ̀ wá àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ láwọn àlùkànnì a mọ̀ pé nígbà tá a wà ní Saudiya àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti rí tẹ kó àdúgbò bó tilẹ̀ jẹ́ pé àwọn máa wò pé gbogbo èèyàn tó wá ti jẹ́ dúdú bíi wa aláìní náà ni tẹ bá ti wá kó àdúgbò gbogbo ẹni tó wà ládùúgbò tẹ́lẹ̀ ti rí yín tẹ́lẹ̀ sì ń pàdé mọ́ṣáláṣí masha allah ẹni tó sùn ní ẹṣẹ́ kó lẹ́ ń gbé ibi báyìí ni masha allah masha allah ẹnì kọ́kàn wà kọlẹ̀kùn ni ibi tẹ́ ti pọ̀ tẹ́ fẹ́ sílẹ̀kùn báyìí kò síbẹ̀ sí wọ́ kan tẹ́ wò tòsí tẹ́ wò jìnnàjìnnà ẹni rẹ́ nìkan wọ́n ti gbé nǹkan kalẹ̀ kò fẹ́ kọ́ dùn kò fẹ́ kọ́ ọmọ ta lẹ́ni tó sọ lóore subhanallah wọ́n ń gbọ́ ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n ń tẹ̀lé àwa ń kọ́ ń tàn wí náà tàn wí náà ìwọ tó ṣe pé gbogbo ẹ̀ onítọ́lọ̀ ń bá rí ọ òbúrúkẹ́ yẹn náà rí ọ àti kí sábà tiẹ̀ wá jẹ́ pé wọ́n náà nínú ìsìn wọ́n kàn gbẹ́ran bíi kílò márùn-ún wọ́n gbé sẹ́nu ọ̀nà rẹ̀ sẹ́yìn ọ̀jẹ́ ẹ̀mọ́ ń bí yín ni ẹ dáhùn sẹ́yìn ẹ̀jẹ̀ yorùbá lẹ́bù pé ayé ẹ̀ bá ọba jẹ ọjẹ́ rà ọjẹ́ tán kọ́ ọmọ ẹni ó gbé bẹ́ẹ̀ ọmọ báyà náà tí wọ́n ti ṣe kíni sí ni yorùbá lẹ́bù fún ọjọ́ pé ayé tí wọ́n kò sẹ́sì ń bẹ̀ ìsẹ̀mí òfò ìsẹ̀mí àdánù ìsẹ̀mí òkun òfò làwọn ń ṣe wọn gbọ́ lọ́n gbọ́ wọ́n ní bébí bá ń pààyàn lẹ̀ yorùbá máa wòran o ọba ṣèṣì fún lóúnjẹ ọgbà sọnù wọ́n lè pé ọfẹ́ forí yín gba pààrọ̀ láì torí bèbí. <laughs> máa wò wọ́n ràn bèbí bá fẹ́ yọ lójú tọ́ba wa tó di ẹ̀dá ṣé mo ro oúnjẹ sọ́ọ̀jẹ́ ẹ̀ sì ní lọ́ọ́ máa rò mí ká pé ọ̀fẹ́ parísì ká yorùbá ẹ̀sìn parísì kí o bọ́yọ̀ owó tẹ́ kó àpò ni o sì fẹ́ kó a ah, ebi ń pa yìí ó sì rántí pé ebi fẹ́ pa o mo sì ní ọ̀dà wá jẹun yorùbá tún ní má jẹ o <laughs> yà á kú o má jẹ o àánú káàánú wò lọ sí o ẹ èèyàn ti ń gba rìsìkì rẹ̀ ajaja ọwọ́ ẹnu gbà tí wọ́n ń sànù tó ń sàánú tó bajaj, awi, bajaj, lọ awi, awi àwí bàjáàjì wọ́n ní àwí ti ń lò ní ń lò wọ́n láì sọ́sẹ́. so wọ́n lè pé tọ̀ ṣé wọn náà ń gbowó lọ́wọ́ ẹ̀ gan-an. yóò bá lẹ̀ wàláhì àfi tì mẹ́sì Islam dáadáa láti lè ní ìsinmi nù gbèsè ayé wa àmọ́ tẹ bá gbé gbogbo sẹ̀mí sórí yorùbá lẹ́vù lẹ́vù ẹ̀rí pé sẹ̀mí ò ní níjù ìsẹ̀mí òkun làwọn ń ṣe wọn ọ̀gbọ́ lọ́nkọ́ rárára kọ́dé tó ló ń ṣe ìsìláàmù náà kan ọ̀pọ̀lọpọ̀ nu Islam ìsìláàmù ẹnu lásán wọn ọ̀gbọ́ yìí torí ẹ̀ tàbá wa la fẹ́ tẹ̀lé ti yorùbá lẹ́kùn anóòtì ẹnìkan ò ní ṣèyàn lánàá ẹnìkan ò ní tàyàn lọ́rẹ̀ẹ́ ẹnìkan kan fún yàn ní gba owó yìí two hundred thousand ọba sì lọ sọ létí ẹnìkan pé à kódà oore tó ṣe mí ẹ dákun ẹ bá ń dúpẹ́ fún ọlọ́run ẹlẹ́dàá akọ́ bá ń san lẹ́sàn rí kékeré ó fún mi two hundred two two two hundred thousand ah tó tó tí ì na èmi ti ń nà ah ọlọ́run mẹ́jọ jẹjẹ kú jẹ owó òkú ni yóò bá yóò bá à ah, èèyàn ti ń jẹ́ yorùbá wọn ọ̀gọ́lọ̀gbọ̀ ìwọ náà ó sì tún máa lọ kówó kalẹ̀ ó kówó kalẹ̀ ìwọ tí à ń jẹ tẹ́lẹ̀ náà wọ́n á sọ fún ọ kówó ògùn ni kò burú tó bá dówó ògùn ṣé ṣé ìwọ ló jìyà rẹ̀ ní àgbo náà sọsọ fún ọ kówó ògùn tó fi jẹ́ kó lọ dákú kówó wá darí kékeré lọ́fọwọ́sí ń tọ́ bá fẹ́ sí lẹ́yìn jágbó ti ṣe jẹ́ lẹ́yìn náà ta ló lówó lẹ̀ yorùbá ìṣe èso ògùn wọ́n gan ẹlẹ́nu pányápányá tó ń sọ̀rọ̀ bàbá tí lọ́la tí wọn náà bá lówó ògùn yorùbá sọ pé wọn náà ti sẹ́yìn ọ̀mọ̀ bẹ́ẹ̀ kọ́ sọ ẹnu ẹ kó fi sọ̀rọ̀ lónìí gbogbo àwọn tí a ń fẹ̀sùn kàn ògùn owó lóṣè ògùn owó lóṣè tiẹ̀ náà kọ̀la tó o bá ti lè lówó yorùbá ò àbẹ́ ẹ̀kọ́ ni kò sí kò sí tiẹ̀ náà ń bọ̀ gbogbo tẹ́ máa fẹnu wa rọ́ọ̀fù tiẹ̀ náà ń bọ̀ ẹnìkan bá ti lówó ńlẹ̀ Yorùbá wọ́n lè ní tẹlẹ́tò ló ṣe àbẹ́ rí nǹkan mi wọ́n lè pé tonírun ni ìmọ̀ lọ kórun sọ bàbà ni wọ́n lè sọ pé tó ń gbẹ ni ìmọ̀ kó gbẹ lórí àtìtẹ́ ni ẹlòmíì wọ́n ní tó ń kòbókò ló ṣe <laughs> yorùbá lẹ́wọ̀ yorùbá àwọn máa fẹ́ máa wádìí ẹ̀yin náà lẹ sọ pé ojú aláró kò ní tó lé àárò àbí ẹ̀kọ́ yorùbá ó sì fẹ́ mọ kí lọ́ wà sálẹ̀ àárò nǹkan. ẹ wọ́n ti máa sọ létí gbogbo àwọn ẹni tó gun ọgbọ pé ogun owó ló ṣe o ogun owó ló ṣe wọ́n fẹ́ lu ọ̀nkùn gbọ́rọ̀ ni iṣẹ́ wo ló ṣe tó fi rówó. sódà gbogbo àwọn náà fi dà lọ ọbẹ̀ bí yorùbá tún ṣe rí nù o bàbá bu ọ̀kókó kẹ́sọ̀kọ̀ owó ẹ̀yìn wọ́n ti pè bọ́là dárì làkó. pè bọ́là dárì. ẹ̀yin ọmọ ẹ̀yin náà máa sáré ká. bí o bá lẹ́kùn sẹ́rí nù torí ẹ̀ tọ́ba rẹ ní sọ́ lórí gbà á má tanra rẹ jẹ́ ẹni tó láàánú wa ní í lóore o má wàá fìbí sú olóore ẹni tó ṣe ọ́ kọ́ ọ máa kó oògùn owó kan lóṣooṣù sówó tiẹ owó tiẹ ni tí yọ sọ kó sóògùn owó sọnù ni sówó tiẹ bá sọnù kí ló yẹ kó ṣe kó pẹjọ́ ni tó bá pẹjọ́ sọ pé owó tiẹ ti sọnù tó fi wá jẹ́ pọ́dọ̀ rẹ̀ wọ́n gbé lọ òtúmọ̀ sí pé àwọn olórí ibú náà sí o táwọn náà máa wóògùn òfò ká o ẹni tí iṣẹ́ ń bẹ́lẹ̀ tí ò sí ẹni tó ṣe pé wọ́n pè é tí iṣẹ́ tọrọ wàhálà díẹ̀ tí ó sì rówó ń bẹ̀ onírànrà ó ń tàka sórí òun ò béèrè owó wàhálà ẹ so tó o bá béèrè owó tó ṣe wàhálà kó tó rì nítọ́ dájú náà ní kówókówó lọ́mọ wa. ọ̀nbẹ nínú ẹni tó sọ kówó abẹ́ awọ ló ń fẹ́ máa ná awọ wo ni máa kọ́wó ọ̀daràn. àbẹ́yìn tó ṣe pé yọ́ọ́ máa wá ọmọ tó ṣe pé wọ́n gbégbèkúgbè lọ́mọ ọlọ́mọ lórí yọ́ọ́ máa wá pawó àfi bí atm pàtó ọmọ bá ń pọwó lẹ́nu ẹ̀rọ kó di atm machine yẹn. àlọ́kàn ní ẹ òun lè gbé nǹkan mi bí lùkúdì ní bí bínú ọ̀bà bẹ́ ọbẹ̀ kò wọ́n sá lówó kó tó bẹ́. òtúmọ̀ sí pé àwọn olórí ibú náà sí o ṣùgbọ́n tá à ń sọ ni pé kí ló dé tó fi jẹ́ pé gbogbo kó wá gbogbo káàpà iná ni kò lè lówó àfikọ́jẹ́ kó sóògùn á irú àràn wo lẹ́yìn dá torí pé àròpé pọ̀ fún yorùbá wọ́n mọ̀ pé sẹ́tí ń ṣe náà lójú aládùúrò owó ìsẹ́tí gbogbo wa ti ṣe wọ́n tó bí ya rẹ̀ àkọọ́lẹ̀ kálukú wa àkọọ́lẹ̀ kálukú ní gbé kà ẹlẹ́ẹ̀keje warajulan dhakara Allaha khaliyan fafadat ayna ẹni tó sì rántí ọlọ́run lónìí kan níbi tó wà ìṣẹ́dọ̀ ọlọ́run kan pẹ̀lú rẹ̀ omijé wa bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀ lóòótọ́ tá a bá ronú nípa ọlọ́run á ọlọ́run bá tóbi á lè má títóbi ọlọ́run àfi látara àwọn ẹ̀dá rẹ̀ tó dá ẹ wo sámà títóbi tó ẹ wo lẹ́ ti pọ̀ tó ẹ wo òòrùn ti tó ẹ wo sùpánà bí òtún kéré ẹ wo àwọn òkun ńláńlá ẹ wo àwọn òkè ńláńlá gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ bá dá yìí ẹ wo àwọn ẹ̀dá tí ń bẹ nú omi ẹ wo ṣẹ̀dá màláíkà kan bó ti ṣe tó Ànábì sallallahu alayhi wa ó ní ọlọ́run fi màláíkà Jibrila hàn án Ànábì rí màláíkà lẹ́ẹ̀mejì péré lórí pàápàá bọ́lọ̀ ti ṣe dáa. gbogbo yòókù tánàbì fi rí àwòrán ọ̀kan náà sọ̀hábà ni máa gbé wọ̀ bí máa fi wá. fi hàn mí ní ìdàkejì tánàbì rí yàtọ̀ sígbà tó kọ́ yọjú sí nínú kòtò kòtò Hira. ọwọ́ aláwòrán èèyàn mẹ́rin àmọ́dàkejì ọwọ́ aláwòrán màlẹ́kà bọ́lọ̀ ń ṣe dà ó mo rí ó kún gbogbo ọ̀ká. èèyàn orí sánmà mà ẹ̀dá kan nù ẹ̀dọ́ ọlọ́run. màlẹ́kà sì ní ìyẹ́ ọgọ́rùn-ún mẹ́fà ẹ̀dá kan nù ẹ̀dọ́ ọlọ́run. kó wàá lọ ọlọ́run tó dá gbogbo àwọn ẹ̀dá ìtìtò. ọlọ́run tóbi kọjá tábà lọ́lọ́run tóbi kì í pàǹsọ yorùbá lásán. ọ̀rọ̀ ìtóbi táwọn akéwì yorùbá lásán wọ́n ní ọ̀rọ̀ tóbi ká ṣe kí ni ká kí ọ̀bẹ bọ̀ àwa tá a wá fẹ́ sọ̀rọ̀ tó tóbi àwọn nu yàrá tó kéré sọ ẹ sí yàrá tó kéré ọgbà àwa tá a fẹ́ sọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó tóbi ṣe lè jáde lẹ́nu rẹ tí yàrá roboto ọgbà yóò bá lásán lélẹ́yìn kìí ṣe bẹ́ẹ̀ ní tá máa sọ kọ́lọ́ tóbi o nínú orúkọ ọlọ́ni alkabir ọba ọba tó tóbi ìtìsí àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ìtìsí àga rẹ̀ lásán ó ju sánmà méjèèjì àti gbogbo lẹ̀ méjèèjì lọ bó wàá làgọ́ ọlá ń ṣètò a ah, ọba tó tóbi lọ́lọ́run ẹlẹ́dàá wa torí ẹ̀ kí wàá ronú nípa ọlọ́run látara àwọn ẹ̀dá rẹ̀ tó dá látara àwọn orúkọ rẹ̀ tí ń jẹ́ látara àwọn àròyìn rẹ̀ a omijé yẹ kọjáde lójú tí mánì bá ń bẹ tí wọn bá sì rántí nípa Ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run ti ń pàkíyèsí wa àfàlà tààkìlù àfàlà tàtàfàkàrù làálẹ́hùn yàtàfàkàrù ẹ̀ làákàyè ẹ̀ ronú ni. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إلو دي dé القرآن ronú pa alukur'an agadagodo ń bẹ lórí àwọn جون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون ران لينا لو كان يوا لو ليكوكو نليكوكو ايا كوكو نكي ولي انا كبي اكوكوتا او اشد قسوه بل اشد قسوه ران ران كودو تليجو tí ń dà wọ́n mìíràn láàmú. ọlọ́run ní tí ọba jẹ́ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nù àwọn òkúta tó a máa fọ́ a máa la. táwọn odò ó tara rẹ̀ tí ó sẹ̀. yìí tí wọ́n sọ pé river nile tẹ̀wọ̀n kọ̀ọ̀kan wá láti fi ní Lake Victoria ní Uganda. látara àpáta ni ọ̀pọ̀lọpọ̀ odò láyé àtara àpáta ní sísẹ̀ àpáta ò lè tọkàn burúkú tọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ń gbé ká torí tó bá lọ́ọ́ lé ní ọ̀yẹ́ kápómi tún rọ́nà máa jáde lára rẹ̀ omi wo omi tó sàn sàn sàn tí ọ̀tàn akéré máa bú ọlọ́ọ̀ni ń bẹ nínú wa àwọn ìjọba káwọn kan là díẹ̀ ni àwọn omi ó sì máa jáde lára wọn irú eléyìí ọ̀pọ̀ nàìjíríà tẹ́ẹ̀rì tí àpáta ń sun omi tí omi yẹn sì ń sàn ní gbogbo ara àpáta tẹ́tù kò lè fìgbà kan márùn. ìgbà míì gan omi yẹn ọ̀ máa dà lọ́nà tí ẹ ṣe bíbọ́yá abẹ́rọ̀ wọn sí síbẹ̀ ni rárá ọlọ́run ló ní kí omi ọ̀ máa dà látara rẹ̀ nítorí pé kò lè lè yà tọkàn tiẹ̀ lé. ọlọ́run ní tiẹ̀ ń bẹ nú àwọn àpáta tó ẹ pé láti ibi tó wà ní òkè ṣubú nítorí ìbẹ̀rù ọlọ yẹnni pa pàtàkì kìí ṣàdédé ṣubú kìí ṣàdédé wó ìbẹ̀rù ọlọ so èèyàn ẹgbẹ̀rún wò téèyàn bá lọ síbi táwọn àpáta wà lọ́wọ́rán ní Jos àti àwọn ìlú tó tún wà lábẹ́ Plateau State ah èèyàn mọ̀ kọ́ lọ́wọ́ bá wa tóbi kẹ wo àpáta bí wọn ṣe tò wọn lé lẹ níbi tòmátò agbára wo wá lẹ nìkan ní tó fi tu òkúta báyìí ọlọ́run ọba náà ọlọ́run ọba ẹlẹsìn àwa náà tọ báwọn àpáta bá wá rí ọkàn tiwa wọn sì ń bá wa sọ̀rọ̀ ẹyọ kan aláàní tẹ̀lé àrònú ń pọ ọlọ́run agídí burúkú yìí náà ni nítorí pé ẹnu ẹni kò lè sí mi lọ́wọ́ ẹbí tí bá ká mi kan ti lé burúkú náà lọ́lọ́run sọ pé àṣẹ tó kàṣùwá àwọn olùmọ̀ nípa tẹ̀sí ni áwùbí màánà bẹ́ẹ̀ kìí ṣe pọ́ńkà yín lé bíi tàwọn òkúta lásán ó tún lè ju àwọn òkúta lọ ni. torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ya ọ̀daràn lágbọ̀n ẹ̀sìn ọlọ́run wọ́n fẹ́ ṣe wọ́n ya alágídí páálí nípa súnà nàbì sallallahu wọn ò ní tẹ̀lé kọ́dà ẹlòmíì ó tún máa yanu pàkàpàkà láti máa bú súnà anábì sallallahu alaihi wasallam sẹ́ẹ̀sì máa kọ́lọ̀ aláàánú tásìkò yọ̀ọ̀bá ti tó ọ̀daràn ò ní jẹ́ tọ́lọ́ ti mú kẹ́nu wọn ya ọ̀ya títí dé ọrùn tẹ̀wọ̀n kérò ẹni tí ń bú súnà yóò ti gbẹ́nu lọ àwọn ẹlòmíì náà ó rí tiẹ̀ pé òrí tó ṣẹlẹ̀ sí lágbájá ń jẹ̀ta ọlọ́mọdé ọtẹnu tó àmọ́ lọ básìkò yọ bá ti tù yọ máa lọ wọn lánà inna Allaha la yumli ala adh-dhalim hatta idha akhadhahu lam yuflit ọlọ́run máa ń lọ àwọn alábòsí lára títí dìgbà tí ó fi wá gbá wọn mú tó bá gbá wọn mú kò bí wọ́n sì lè bọ́ torí ẹ̀ àwọn èèyàn méje ni tí wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ọjọ́ tí ò ní síbò jí mí àfitọ́lọ̀ ọ̀nbẹ́nu àwọn èèyàn ni tọ́lọ̀ wọn bó fún ní nǹkan kan ṣe nínú àwọn nǹkan méjèèjì yìí kódà ẹlòmíì ọlọ́run fún ṣe ju ẹyọ kan lọ àtẹ̀mí àti wọn náà ìpèníjà ńlá lélẹ́yìí ẹjá wa náà gbìyànjú láti rí kó kéré jù àríkàmú àwa gangan wọn bá wí o yé sẹlómi o pé ẹ̀yin náà yọ àgbìyànjú kẹ wá kàn sí nù nǹkan méjèèjì yìí kẹ lè bá a láǹfààní àti máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmá tí ò ní sí bòjì mi àfi ti Allah. àwa ni wọ́n bá wí àwọn nǹkan méjèèjì yìí wò wò tó lórí nìwọ́ tó ń fa alukur'ani àti sunna darí àwọn èèyàn tó dùn ó dọ́gba tọ́ba jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti rí kan múnu tàbí ọ̀dọ́ǹde tí ó dìde dàgbà sórí ìṣẹ̀sìn fọ́lọ̀ tí ò ní fi ṣeré. àbójẹ́ni tó ṣe pọ́kàn rẹ̀ ọ̀rọ̀ mọ́ mọ́ṣáláṣí. àbí ìwọ àtọ̀rẹ́ rẹ ẹ jọ fẹ́ràn ara yín torí tọ́lọ́ nìkan kìí ṣe nítorí nǹkan mi. àbí ìwọ ọ̀jẹ̀ni tó ṣe pé ọlọ́mọdé àárí o sádàn wo ẹnìkan gbéra rẹ̀ wá bọ́ ọ bá ń ṣe zìnnà bá ṣẹlẹ̀ ó kóra rẹ̀ ń jà mí ó sì fi yé pé nǹkan kan kọ́ ni ó di mi lọ́nà àti bọ́ ṣe zina èmi ń sòkóbó ṣùgbọ́n inni akhafullah mo bẹ̀rù àbí ó gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n gbé sàrà rẹ̀ pamọ́ tí wọ́n gbé sàrà rẹ̀ pamọ́ àbọ̀ ọ̀jẹ̀ ti rí tómi jẹ́ òsì máa dà lójú ẹ̀ wọ́n níbi tẹ́nìkan ti rí ọ torí kó lè dájú pé torí ọlọ́run lomi ṣe ń dà lójú ẹ̀ kìí ṣe torí kárìm kìí ṣe torí àwọn èèyàn ó dàbí ẹni tí ń kí alukurani ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tí ò sunkún tọ́wọ́ á lójú àwọn èèyàn tí gbogbo ẹkún á gba ojú rẹ̀ tí ó sì gbogbo súrà tẹ̀ ń ké náà yàrá ẹ̀yin nìkan lóru tẹ́nìkan kan ọ̀gbọ́n yín ẹ̀ sùn ó lórí yín ti wá wú nì ẹ̀rù ń bà ọ́ kọ́mọ́ lọ́ọ́ jẹ́ pé nǹkan kan míì ti wọnú ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá kó sàwa náà lóore ó ràn lọ́wọ́ láti sẹ́ni tí ó jẹ́ ká roore ọlọ́run ọba gbà ọlọ́run ẹlẹ́dàá wa ó lé wa jìnnà sí nǹkan tí yóò jẹ́ ká pàdánù láyé táà fi pàdánù lọ́la kìyàmù ọlọ́run dákun má fi wá ṣe déédéé rẹ̀. ọlọ́run ẹlẹ́dàá wa jẹ́ káwọ́ lè tiẹ̀ sí wa mú dáadáa túbọ̀ fi rọ̀ wá lọ́rùn ṣe wá lọ́kàn nínú àwọn olórí rẹ̀ láyé àti lálùkìyàm subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu alhamdulilayi wọ́n ní nílẹ̀ yorùbá wọ́n máa ń sọ pé èèyàn gbọ́dọ̀ gba owó láti ṣètọ́jú àwọn ẹni tí àárẹ̀ oríṣi kan bá ń ṣe bí wárápá bí àrùn wèrè ìpè tí ẹnìkan bá ń gbowó láti tọ́jú ẹni tí ròǹkà bẹ́ẹ̀ bá ń ṣe ìmọ̀ padà dáhùn lára rẹ̀ àbọ̀ máa tiẹ̀ náà bá ti rántí ran rẹ̀ látàrí kó gba owó sẹ́. àwọn ọ̀wá mà síbẹ̀ náà lórí inú Islam rárá ọ̀tọ̀ Yorùbá level ọ̀tọ̀ ní Islamic level nínú Islam. Islam islam sọ wípé man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni tó bá ní ìkápá nínú yín láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní ó ṣe láǹfààní. ṣùgbọ́n ó fẹ́ ṣèyàn láǹfààní ojú ní rójú sànù kò gbọ́dọ̀ jẹ́ pé àǹfààní tó fẹ́ ṣeun ọ̀rọ̀ lórí owó ni nítorí pé nǹkan tó ṣe yẹn kò jẹun tó wù ọ náà kò sì wù ẹnìkan kódà kò wù ọ̀tá rẹ̀ kátó wá pa àwọn èèyàn rẹ̀ kò yẹ kó wá jẹ́ pé àmọ́ wá kà á pé àfikọ́ sẹ́yìn báyìí kó ṣe báyìí kó ṣe báyìí àánú ti kú mẹ́ ṣùgbọ́n tó bá fún ẹ ní nǹkan kan tí wọ́n da ní májẹ̀mú kó tó tọ́jú ẹ̀ o lè gbà kò sí nǹkan tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run kí n tá a sọ yìí ó tó wá wúlò fẹ́ni tí ń wo wárápá ní yorùbá lẹ́fù fẹ́ni tí ń wo alárùn ọpọlọ ní yorùbá lẹ́fù ẹ̀ ń sá wo tẹ̀yìn fi ń tọ́jú wọn náà ṣéèṣe lànà àwọn ẹni tó ní wèrè wọn padà sórí ṣéèṣe lànà àwọn ẹni tó sọ yìí pé wárápá náà padà dà padà sọ́dọ̀ yín ẹni tó wá pé lánàá tí ò takùtọ̀ lọ́nà ó takùtà nàbì sallallahu alaihi wasallam wọn á fún yín ní nǹkan kan tẹ̀yìn ọ̀dá mẹ́jẹ̀mú kò sí ní ọ̀sẹ̀lẹ̀ inṣàlá ṣùgbọ́n ìmọ̀ yín pé gbogbo táwọn náà ń sọ ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀nà tẹ̀ ń gbà tọ́jú aláàrẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ nǹkan mí náà ní í ṣe pẹ̀lú ẹbọ pẹ̀lú òòṣà pẹ̀lú kinní kankan òòṣà báyìí ní máa ń ṣe nǹkan báyìí ẹbọ báyìí bí wọ́n fẹ́ ṣe rúkìá nínú pé fẹ́ sànù ọmọ èèyàn ni ẹ mọ̀ kẹ́ni tí wèrè ń ṣe nìsí àlejànú fọwọ́ bà kò sí ní tẹ̀lé ṣe sí àfi kẹ́ ṣe rúkìá lọ́kàn ọba alẹ̀ pálíjànú yẹn yóò fi ilẹ̀ ẹ̀yin wọ́n sọ pé á ṣe rúkìá àlejànú yẹn ó sì fi ilẹ̀ bọ́tẹ́ ẹ̀sán five hundred thousand ẹ dákun garanti wo lẹ́yìn ní pálíjànú ó fi ilẹ̀ ẹ̀yin ọmọ pé èèyàn máa ń ṣe rúkìá tẹ́gbà àlìjánu yẹn kó lára ẹni tẹ́ ń ṣe rúkìá fún tí ọ̀wọ́ ara ti ọmọ bẹ́ẹ̀ eléyìí ní gbígbóná gbígbóná ni kò nídìí pé àtọ̀ àti àrọ́mọdọ́mọ kan ìwọ náà ni ìwọ náà níbi tó jókòó so nítorí de eléyìí ọjà pé tó rọ torí pé ọfẹ́ sànù ẹni tí nǹkan ṣe yìí ràn lọ yòókù wọ́n ò lágbára tó fi lé mú ìyànjú ni wọ́n fẹ́ gbà so ìwọ wa ní sọ pé àfikọ́ san nǹkan báyìí fún ọ tọ́lọ́mbá ní kí àkọ́kọ́ ẹ̀mí àánú ló bá wọ̀bẹ̀ òfin ní ìwò kọ́yàn jẹ tọ́lọ́mbá ní kó ọ ní nǹkan kan kó fún ọ ní nǹkan kan kó má lórí lọ́ mà àmọ́ má dàá má ń nù tí kí rúkìá kọ́ la pamọ́ àti sọ́ńdà tó bá yẹ pé ń bá ń gba owó lórí rẹ̀ kẹ́ tó ṣe yìí máa ń ba líla apá rẹ̀ jẹ́ tó ẹ̀yẹ ṣe torí lábẹ́ pé ẹni tó bá lè sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kó ṣe láǹfààní táwọn náà wá fún ọ ní nǹkan kan tí wò ó béèrè fún tó sì dá mọ́jẹ̀mú o tún kọ́ tì wọ́n fún ọ náà kò sí wàhálà eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa